ẹja tún mọ kíra wa kó ẹja mọ kíra wa kálẹ̀ tá a bá wò dáadáa ó ní nǹkan tí aago sọ mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ti sùn aago mọ́kànlá kọjá ìṣẹ́jú mẹ́fà níbí òye yẹmi pápọ̀lọpọ̀ èèyàn ó ti sùn ó kémi náà ó ti sùn ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run kọ́ lọ́wọ́ dá wa síjọ́ la lọ mo fẹ́ dé ìlú kan lọ́la tí mi ò sì ní sọ tí mo fẹ́ lọ ṣe ń bẹ̀ kó tó wá di pé mo rí fídíò Prophet Muideen Kasali wòlíì Kasali kì í ṣe àjèjì ẹni tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ bí ẹni mowó ni bàbá yìí ló wá sòótọ́ ọ̀rọ̀ fáwọn ọba aládé wa tí mo pè ní ceremonial kings àbí ceremonial obas because àwọn kankan wà tó tìyàn lójújo lè lọ káfíní joyè àwòdì ká mọ̀ lè gbádìí ó tìyàn lójújọjọ so Prophet Muideen Kasali wá sọ̀rọ̀ gan-an màá play video wọn ṣùgbọ́n kí n tó play video wọn kí làwọn òótọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ lára àwọn nǹkan tá a ti ń sọ sẹ́yìn náà ni wọ́n sọ that is ọ̀tọ̀ lẹ́sìn like I said yesterday anybody tó bá fẹ́ jẹ ọba kó Christian kó má jẹ́ mùsùlùmí mọ́ bàbá fẹ́ kílẹ̀ yorùbá ó rojú kọ́ ráàyè àwọn ọba ní láti padà sí ìṣẹ̀ṣe ẹ padà sí bá a ṣe ń fi fá mú ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlẹ́rìí ìpín atórí ẹni tí ò sún ọ ṣe ọ̀mọ̀ràn tí mo yún ògbẹ́ náà kára wọn àgbà òpìtàn tí ń bẹ lótùúfẹ̀ akọ́nilọ́ràn bíi iyèkan ẹni. Ifá ní jẹ́ bẹ́ẹ̀. ìran Yorùbá ó jẹ́ ẹ̀yà tí Ọlọ́run ọba ti dá pé látọ̀run adélé ayé ojú àkánjù ọ̀kánjúà ló máa tẹ́wọ́ gba nǹkan àjèjì káwa sọ pé àwọn bàbá wa tó gba kínní yìí wọn ò wò dáadáa wọn ò tanlẹ̀ rẹ̀ dáadáa kò yé wọn dáadáa kí wọ́n tó gbà á Sebo bó yí àwa kí ló dé tá a yín nù kí ló dé tá a fi ẹgbẹ́ kan kí ló dé tá a gbé tiwa lárugẹ yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní orò tá a bá ń ṣe méje tí ò gbé ni ó yẹ ká filẹ̀ ká wò sàmì ìbọn ni torí egun tó jó fógún ọdún tí ò rówó mú wálé tí ò sì tún lérò lẹ́yìn ó tọ́ka parú eégún bẹ́ẹ̀ tí ká gbé gẹ̀lẹ́dẹ́ lárugẹ the same prayer every day every week every month every year ayé wa ọ̀dẹ̀ kúrò lójú kan a gbàdúrà lórí ká lè jẹun a gbàdúrà lórí ká lè wọṣọ a gbàdúrà lórí ká lè rán ọmọ ẹ̀kọ́. E á gbàdúrà lórí ká lè ríṣẹ́ á gbàdúrà lórí ká lè bímọ á gbàdúrà lórí ká lè lọ́kọ á gbàdúrà lórí ká lè níyàwó á gbàdúrà lórí ká lè lọ ìlú òkè òkun. gbogbo àwọn tá a wá ń gbàdúrà fún láti ẹjọ́ yìí mélòó nínú ẹ̀ ló ti wá sí ìmọ̀ṣẹ́ àbọ́lọ́run ń dúró de táìmù kan kó tó gbàdúrà wa ni ẹ̀fọ́ ọlọ́run lẹ́mọ̀ yọ ọlọ́run lẹ́nu bàbá sọ eléyìí lọ bàbá sọ eléyìí bọ ọlọ́run ó bá wa tún lẹ̀ yorùbá ṣe ọlọ́run ó bá wa tún nàìjíríà ṣe alas gbogbo ntórílẹ̀-èdè fi dáa ti fi gbègbè ayé ìrọ̀rùn pátápátá lọ́lọ́run ọba ti ṣe fún wa gbogbo nǹkan tí ẹ̀yà fi dúró re nílẹ̀ yorùbá lọ́lọ́run ọba ti ṣe fún wa reality nìyẹn one hundred percent reality ọlọ́run bá kẹwàá ńlẹ̀ yorùbá pọ̀ kò sábà sí nǹkan tá a tó ẹ̀sẹ̀ ń wá lọ sóde àti pé agbẹ̀sìn àjèjì ní ìṣòro ayé wa bẹ̀rẹ̀ a kú òní lànà ní ìṣòro ayé wa lékún a bọ̀wọ̀ fágbà mọ́ lọ́mọdé ṣe ń kún kékeré níkú ọ̀dọ́ ṣe ń pọ̀ à ń jẹ ńtọ́ yàtọ̀ sóúnjẹ wa la fi ń so oríṣiríṣi àìsàn lóríṣiríṣi àrùn fi ń yọ wá lẹ́nu. nígbà tí ilẹ̀ Yorùbá dáa ẹnìkan sẹ́ndì mẹ́sẹ̀gì kan sí mi ní comment section lórí YouTube ó ló mà ga o ó láwí kóńkó tó sọ pé òun ò nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe ló wá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe mo ní ọpọlọ ẹ sọnù ni àwọn tó mọ̀ mí dáadáa mọ̀ pé mo máa ń sọ wípé mo nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe ju bíbélì àti kùránì lọ ńbẹ̀ mo ti máa sọ pé ìwé ni bíbélì ìwé ni kùránì ṣùgbọ́n látijọ́ tí wọ́n ti ń ṣe é ìbóró ògùn orí fífọ́ ìbóró ògùn nírírun ìbóró ògùn ọgbẹ́ inú kò sí èbó tó róògùn mọ́gùn kò sí èbó tó róògùn mọ́gùn sí bí èbó bá lu mọ́gùn yóò kù ọgbọ́n àwọn baba ńlá baba wa ni àbọ̀ ọ sọ fún mi pé mọ́gùn ò ṣiṣẹ́ àwọn sọ fún ọ pé ó ti ṣiṣẹ́ lójú wa láìmọye gbà ìṣe pé káyọ̀ ẹ̀sẹ̀ lọ tẹ̀sítì ẹ̀ wá mọ màlúù kan tọ́jẹ́ pé adélébọ̀ kọ́ ni wọ́n lé mọ́gùn sí lára ń bẹ̀ ọmọge ni àwọn guys fi mọ́gùn para wọn rẹpẹtẹ ó gba girlfriend mi kò gba girlfriend mi girlfriend ni kì í ṣèyàwó lé o wọ́n lé mọ́gùn síra wọn lára káàkiri wọ́n kú pẹ̀tẹ́ kí kábíyèsí ìlú wọn tó fi wọ́n gégùn. tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ni tí rọ́bà fìn arọ́bà fìn ló bá pa. gbogbo ògùn ilẹ̀ yorùbá ní jẹ́ ìtìná jojo mo ti sọ́rí láìmọye ìgbà pé kíni ìdí tí mo fi gbàgbọ́ ni pé àwa gan ti dán wò láìmọye ọ̀nà n táwọn baba ńlá baba wa máa ń sọ fún àǹgbà yẹn àwọn àgbààgbà bọ́jà ibo tiẹ̀ jẹ́ kí pásítọ̀ ń dáàdì mi ṣùgbọ́n àwa wá káǹtì oògùn kan àkáǹtì tí ń bẹ lọ́ọ̀mí oríṣìí mẹ́ta ni ó sì ga tó báyìí high education bẹ́ẹ̀nbẹ́ẹ̀ big note bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wọ́n máa wá tàn wá wípé táwọn kọ́ ọbẹ̀ o kò complete o so that anytime tá a bá fẹ́ ṣe kákan sáwọn àwọ̀ wá dáhùn àwọ̀ ọ̀dànwò lára fúnra lára wa lẹ́yìn fúnra lára wa ọ̀dẹ̀ ṣiṣẹ́ kò sẹ́lẹ̀ tá a try bẹ́ẹ̀ tí ò ṣiṣẹ́ sóòka lùwo ni àbálùsáré tá a máa mú lọ bí inter house sport tó bá gbàyàn yọ ọmọ sáré lọ ni tí ọ̀bà rẹ̀ ní ra mú àbóǹde máa wú máa fà tọ́ba fi nàyàn sọ́nù omi yọ máa wú ni ìwọ yọkù ònú omi tó fi kọ́ sára sára èso òun tó òun tó máa gbẹ ni reality ni kì í ṣe bóyá wọ́n tẹ̀sí àbọ̀n tẹ̀sí níta àti dánwò tó ṣiṣẹ́ gidi ni ibi bo ti sọ́ńbì bàyẹ̀rẹ̀ pé wọ́n na ọ̀rẹ́ mi lọ́rí oògùn ó gbin kú ni fẹ́mi kọ́ lọ́wọ́ bá ń fọ̀rún kẹ́ òun kọ́ ló lé eégún tó gbé eégún eléégún ló gbé ẹni tó gbé eégún ti fẹ́gún dáràn lẹ́sìn ló ń gbé lọ́dún yìí àsẹ́ni tán jọ fẹ́gún táwọn tó ń jọ fẹ́gún jà ti rẹrú ẹ̀ sínú déégún ti ń bọ̀ bó o ní sọ fẹ́ gbéégún lọ́dún yìí gbéégún à mo fẹ́ gbéégún rẹ o ní fẹ́mi ṣe tó ìtorí pẹ̀kú ọjọ́ tẹ́gùn ìlú wa kọ́kọ́ bẹ̀rẹ̀ ni wọ́n nà lọ́rẹ́ fẹ́mi òkíjé alọ̀ kí n lé ojú ẹ̀kọ́ kan jáde báyìí lágbárí ni ó ń rin látòrí dé ó ń rin látòrí dẹ́sẹ̀ ni ẹ̀kẹ́ ẹ̀yọ tó báyìí kò lè jẹun kò lè mumi ọkàn ń gbé ni mm, mm, mm, tó ìjáde láyé kì í ṣe pé àkánú òwe wọn àsọtán eléyìí fún wa ọ̀rẹ́ wa gangan ni na bíbélì síyàn kó rò pé yóò ṣiṣẹ́ na quran síyàn kó rò pé yóò ṣiṣẹ́ ó yàtọ̀ síra wọn ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ ibi tí mò ń lọ leléyìí àwọn ọba aládé wa ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ti pẹ́ sẹ́yìn sẹ́yìn ó ń fẹ́ àkíyèsí àti àbójútó ọdún bíi méjì sẹ́yìn ni wọ́n ní wọ́n gbé ọba kan lákòókò nínú ààfin àwọn ajínigbé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọba ni wọ́n ti gbé láàfin ọ̀pọ̀lọpọ̀ ọba ni wọ́n ti náà ti pa. ṣé báyìí ṣe wá lajúlẹ̀ lélẹ́yìí tí yóò sì máa rí bẹ́ẹ̀ lọ àbọ̀ máa change àbí gọ́fìmẹ̀ntì là expect kó wá change ẹ̀ fún wa dey play. ẹnìkan béèrè lọ́ọ̀ ní comment section pé ẹ ṣé bí nǹkan tá à ń sọ fún yín nìyẹn tẹ́ ń sọ pé bàbá yín lọ́kàn mo níbo ló ti jọra ṣé Tinubu ni ó tún tẹ̀ láwọn ọba lọ sóde ìpàdé ìpàdé tán lọ ṣé Tinubu ni ó tẹ̀lé wọn lọ ó ṣe jọra iṣẹ́ ààrẹ ọ̀tọ̀ kí Tinubu ọ̀dẹ̀ tó dé ni wọ́n ti ń jiyàn gbé náà ti ń pààyàn reality tí mo sọ sẹ́yìn náà ni pé ètò ààbò olúkọ̀ọ̀kan ń bẹ lọ́wọ́ olúkọ̀ọ̀kan stop wasting your time stop expecting any government any state government ni wọ́n ní ká mọ̀ um, ń gbọ́ kan nísìn ń gbé igbó kan ń bẹ ní àyíká Ògbómọ̀ṣọ́ wọ́n sọ pé àwọn agbébọn rìn ti débẹ̀ so kíjọba ó tètè rán àwọn security agent lọ síbẹ̀ dey play they why yourself sọ́jà ni gọ́vnà ràn lọ síbẹ̀ ni àbí ọlọ́pàá mélòó náà fẹ́ ràn lọ ṣé wọ́n ó dá káàmpù síbẹ̀ ni wọ́n máa lé wọn káàkiri ni wọ́n ó dúró lódìdí ọjọ́ kan ni àbódìdí ọ̀sẹ̀ kan àbódìdí oṣù kan náà ó fi mọ́ mọ́nítọ̀ wọn bẹ̀ they play. the earlier the better tí kálukú bá bójútó ààbò ìlú ẹ̀ ẹ máa sunra àsùnpìyè ẹ jẹ́ kí wọ́n gbé e lọ tán. ṣebí nìsín ẹni tó gúnyán jẹ tó kú ó ti dẹ́rù bẹ́ẹ̀ tó ṣe súná àbí bẹ́ẹ̀ kọ́ majority ọba ló nìsín wọ́n máa wojú ọ̀nà kan tó lè jáde kọ́bọ̀ máa lọ nínú ọkọ ẹ̀ kó lè fọkàn balẹ̀ kó máa wo ó wà insulting ó ń dojú tìyàn ó ń bà lọ́kàn jẹ́ ń múnú bíyàn mi máa ń tí mo rà lọ́wọ́ nẹ́tíwọ̀kì yìí ò kò yé mi o kò yé mi rárá o kò yé mi rárá o. so like I said ilẹ̀ Yorùbá dọwọ́ wa. haúsá fúlàní wọn máa ń ṣera wọn lọ́kan inú yorùbá òkúnú àpàtọ̀pọ̀ kò lè hó ṣùkùṣùkù ọlọ́múníndọ́mù yẹ̀ gbé àrùn tí ń sogójì lọ́dọ̀ wa kò sọ́ọ́dúnrún ntọ́ba bọ́yadé abọ́yadé nìkan ní í ṣe ìrí tá rí nìyẹn o rírí tá rí nìyẹn òye tó yé wa nìyẹn. so àwọn ọba aládé wa need láti ṣe àtúnṣe sọ̀rọ̀ ìlú ìran Yorùbá need láti dìde sọ̀rọ̀ àwọn ọba wa the earlier the better and this is the high time ká gba agbára ọba kúrò lọ́wọ́ àwọn gómìnà wa ẹ gbọ́ ọ lẹ́ ẹ̀dẹ̀ kọ́lẹ̀ kẹ́ kọrúkọ mi sí i àwọn gómìnà ní láti dọ̀wọ́ ọ̀rọ̀ ọba jíjẹ one bàbá pig tán wọ́n lè fọwọ́ sí i kàn má bàa wá fún wọn ní staff of office kankan mọ́ kàn jẹ́ ká máa jáwé oyè lé wọn lórí bá a ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tẹ́lẹ̀ tá àgbádélé wọn lórí láàfin ní gbangba ta tọ́jẹ́ pórí ògbófo wọn máa dé sáàrin wa tí wọ́n wàá já ewé àkókò síbí já ewé àkókò síbí ìgbà náà là ń jọba kì í ṣe ní ìsìn tọ́jẹ́ pé kábíyèsí ń gbé adé jáde ni kò make sense ọba ti ń gbé adé jáde ní ìsìn ayẹyẹ ìgbadé la máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìsìn ayẹyẹ ìgbọ̀pá àṣẹ ni ayẹyẹ ìgbádé ni wọ́n ti di oríṣiríṣi ọba lójú wa wọ́n fàdé hàn wá ẹ̀yin ìlú sẹ́ni adé fún un bẹ́ẹ̀ ni ẹ dé wọ́n gbàdé lé kábíyèsí lórí pẹ̀lú orí ògbófò tí ń bẹ lórí ẹ̀ wọ́n ò dé mọ́ ewé àkùkọ ó sì yọ ń bí yóò sì yọ ń bí làbá jẹjẹ kúrò ní ayẹyẹ ìgbádé ló bá di ayẹyẹ ìgbọ́pàṣẹ gbogbo ìlú tí wọ́n ti ń wọ̀ lófì pátápátá láti change ẹ̀ ẹ gbádùn mi gbogbo ìlú tí wọ́n ti ń wọ̀ lófì láti change ẹ̀ àwọn lófì kan wà oṣù mẹ́ta ni wọ́n fi ń wọ̀ ọ́ àwọn bàbá tó dá wọn kínní ilẹ̀ wọn ò gọ́ o wọ́n gbọ́n wọ́n ní làákàyè wọ́n dẹ̀ létò brothers sisters láàrin oṣù mẹ́ta yẹn ìmọ̀ tí kábíyèsí tuntun ti máa ní kódà kọ́ mọ́ gbénú ìlú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmọ̀ tí yóò ti ní yóò ti ju tẹlomi tí ń gbénú ìlú lọ nínú ìlòfìtọ́wà ni wọ́n ti dárúkọ gbogbo agboolé tí ń bẹ nílùú rẹ̀ fún un wọ́n sọ̀tàn agboolé kọ̀ọ̀kan one after the other bọ́n ṣe dénú ìlú yẹn babalá baba wọn wọ́n sọ̀tàn ìlú fún lẹ́kùnrẹ́rẹ́ wọ́n soríkì ìlú fún lẹ́kùnrẹ́rẹ́ oríkì tiẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ìtàn agboolé tiwọn gangan ó gbọ́dọ̀ mọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ta ló ti jọba nú agboolé wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ lẹ́kùnrẹ́rẹ́ kò ń ṣe bíi ti sìn o tẹ́ bá wo dáadáa mo ti gbé ìgbésẹ̀ wípé mo fẹ́ máa rìn ìlú káàkiri láti gba ìtàwọn ọba mo ti rìn ìlú bíi méje mẹ́jọ mẹ́sàn-án mi ìgbé kankan jáde ń bẹ ìkọ́sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo mú bọ̀ ọbẹ̀ kò ṣeé gbé jáde reality lọ́gbọ́n lẹ́nu mi ẹ̀ ń tó bomi tútù sí mi lọ́kàn tí mo fi sinmi tí mi fi jáde káàkiri mọ́ ni èwo làbọ̀rọ̀ máa fowó ṣòfò káàkiri. képo tó di six fifty yìí ni mo lọ ọ̀kan lọ́dún tó lọ mo lọ ìlú yẹn lọ́jọ́ mẹ́ta mo lu epo sixty seven thousand naira ntí mo rí mú bọ̀ ń bẹ̀ kó tó gbé jáde. àwọn ọba ọ̀mọ̀tàn lú wọn mọ́ yàtọ̀ sólówó òkúta nìkan tẹ́ bá fi odidi ọjọ́ sílẹ̀ fún olówó òkúta yọ mọ rí tàn yọ mọ bọ́ kù lórí ìtàn kan bọ́ sórí mi bọ́ sórí mi bọ́ sórí mi bọ́ sórí mi bọ́ sórí mi. àwọn ọba ọ̀mọ̀tàn ìjọ́rìsí ọba ni ò lè pàtàn ìṣẹ́jú méjì lórí ìlú ẹ̀ ìmí lè sọ pé ẹ wọ́n nílé Ifẹ̀ làwọn baba ńlá baba wa ti wá ta ló kù nílé Ifẹ̀ náà baba ńlá baba yín wọn ò bá mọ̀ mọ́. ẹ béèrè ìbéèrè mi kábíyèsí ọ̀mọ́ mọ́ mo dẹ̀ wá wò pé wasting of time and wasting of money lélẹ́yìí and that is the reason why táwọn kábíyèsí ọ̀hún gangan fi ń sá fún interview yes àwọn ìlú tẹ́ bá lọ ní ìsìn ọba abẹ ọmọ sá fún yín ni àbẹ́rẹ́ pé kábíyèsí pé ẹ fẹ́ wá fún ìtafẹ́ ẹ bèrè kí lẹ fẹ́ wá fún ẹ afẹ́ wá káfìdí ìtàn ló yín múlẹ̀ torí ẹ̀yìn ọ̀la wa orò tá a bá ṣe tá a bá ń lọ́mọ kéékèèké sẹ́yìn irú orò bẹ́ẹ̀ máa ń parọ́ ó yẹ kínú ọba ó dùn ní ó yẹ kínú ọba aládé ó dùn ní kò yẹ káyẹ̀sẹ̀ máa bí ọba ní kábíyèsí ọba dọ́gbọ́n sọ pé òun ò sí àràǹdì ìgbàkigbà tó ń bá máa wà àràǹdì ó máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ìyẹn lọ ọbẹ̀ nu. mo á wò ó pé a gbọ́dọ̀ kúnlẹ̀ fínsà kákúnlẹ̀ dẹ̀sà kákúnlẹ̀ pòkété inú ẹ̀ kákúnlẹ̀ tá ká wá kúnlẹ̀ sínwó ẹ̀. so with that mo yín nù now pápápá ah time ti ń lọ gan kí ló dé <coughs> Can you imagine? No internet. ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ni o. Hmm. nẹ́tíwọ̀kì yẹn ni o ẹ jẹ́ ó stable ká ká tó tẹ̀síwájú o. ẹ má bínú o. mọ́ ìbínú sí mi aláta ìbínú sí lépo iléepo ìbínú sóní sẹ̀kẹ́ mọ̀mọ́ bínú sí mi ẹja tún ẹja lòdù sórí nẹ́tíwọ̀kì mi bí yẹn bá ń sòsì kọ́ mọ́ dá dúró. so network yẹn ti ń padà díẹ̀díẹ̀ o ọkẹ́ ọkàn o. Okay, okay, so like i said tí youtube yẹn ò bá padà máa máa upload ẹ̀ síbẹ̀ later. àwọn ọba aládé wọ ọmọọtàn mọ ìgbà tó jẹ́ pé ìṣòro tá a ní ni pé gbogbo ẹni tá a fẹ́ fi jọba a ṣẹ̀ṣẹ̀ lọ́mọ mú ọ wá láti ìlú èbó ni. ẹ̀ńtọ́ mọ̀tàn ló ń bẹ́ ńlẹ̀ o ẹ̀ńtọ́ lọ́gbà àtinúdá ń bẹ́ ńlẹ̀ o ẹni làákàyè ń bẹ́ ńlẹ̀ o ẹ̀ ń lágbára tó mewé megbò ń bẹ́ ńlẹ̀ o àbá nítorí pé kò kàwé àwọn ọba wa ti délé ìbú ọ̀pẹ rẹ̀ ntọ́gbọ́ Yorùbá nínú àwọn ọba wa ò tún wọ́pọ̀ mọ́ ntí ń sọ Yorùbá nínú àwọn ọba aládé wa ò tún tó nǹkan mọ́ so kábíyèsí ti di ilé ìbò pápápá ẹ jẹ́ kí n má gba táìmù ẹ jẹ́ kí n play fídíò tó gbé mi wá gangan that is that is prophet Muyideen Kasali bàbá yìí sọ̀rọ̀ gan orí mi dẹ̀ wù ú wòlíì ni o wọ́n pe àyájọ́ bó bá wù ọkọ sọ pé olóògùn ni ẹ̀yin tẹ́ẹ̀sì olóògùn tẹ́ẹ̀sì babaláwo ńkọ́ what are you doing nothing no no no nothing ẹgbọ́rọ̀ lẹ́nu wòlíì.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 God. Think us. ìyá gbọ́ wòlíì. ìgbàlè kò lékún. ọ̀pá-pàá kì í rúbọ àìmọ́dà. gbogbo ẹnikẹ́ni tó bá péré ọba wa níbi ọ̀pára ni kò sí ilẹ̀ ni kò pa gbogbo wọn jẹ́ ẹni bá ronú ibi sí ìlú Ọ̀ṣun sún máa sún wọn sí ikú rẹ̀ ẹni bá pinnu ibi fún ààfin àtòrí ló máa tò wọ́n sí ikú rẹ̀ ọjọ́ tí kán bá fojú kan mi ọ̀sán wẹ́wẹ́ igbe ariwo gèè ni ó gbọ̀nà fún ẹ ẹni bá perí yín níbi láti òní lọ igbe ariwo gèè ní kọ́gbanú wọn iná padà lẹ́yìn omi iná lòun ò ní padà lẹ́yìn omi iná bá fojú di omi iná lòun ò lé omi iná korí bọmi ó pariwo ẹkún ge ó pariwo ẹkún ge láti òní lọ gbogbo ẹnikẹ́ni ẹ̀dákẹ́dá èèyàn èèyàn tó bá péré wa níbi igbe ariwo ní ọ̀bá lọ. ṣé ẹ rí àṣà wa tí jàǹbá ṣe ni wọ́n ṣe fìbọn po didi ọba kí ni wọ́n wí sà àṣà tọgbọgbẹ́ ni wọ́n ṣe jí odidi ọba gbé talẹ́rí tó gbé olúmọ̀ ẹ̀ parí àti kankan àtẹ̀rà kò sí nǹkan kan nínú wọn tó lè pàdé òkè dà bí ọba tó dá òkè ò bá pàdé òkè dà ọ̀rọ̀ ni mo sọ lọ́dún méjì sẹ́yìn ṣùgbọ́n nítorí àwọn aláìgbédè wọ́n wá ní ah, kàsálí ti babaláwo wọ́n àmọ́ tí mo tó ń jẹ́ babaláwo bàbá nínú awo ẹni tó mọ ìdílé àṣírí ní jẹ́ bẹ́ẹ̀ bàbá nínú awo awo ni wọ́n ń pè ní àṣírí psalm twenty five verse fourteen sì ni àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bá yẹ kí ni sà bá bẹ̀rù ẹ̀ inú ìjìnlẹ̀ àṣírí lọ́lọ́run gbé ẹni bá fẹ́ràn ní fi bí ẹ̀ hàn àtẹ̀pẹ́ tí wọ́n ló bílẹ̀ kí ló wá bí o bíbélì sọ pé láti ètè kọ́sẹ̀ ni ọlọ́run ti dá ọ̀run òun àmọ́ láwọn bá gbé yẹn láyé ni èèó à ń pe àwọn ọmọ kan ní jọ́ọ̀jọ́ nílẹ̀ Yorùbá ọba tó lè ṣàlàyé ìjọ ọjọ́ tó ń kan mọ́ nílẹ̀ wa ìjọ ọjọ́ ni ọmọ tí ìyá ẹ̀ bí tí ìyá rẹ̀ ò dúró wò tẹ́gbẹ́ bí ìyá ti bí lọ́fàyélẹ̀ ní Yorùbá sọ pé ee agbèlọ́ fọ́ omi ọ̀dà ni èdè tí a gbọ́ mọ́ ó ń fi ìyà jẹ ọ̀pọ̀ èèyàn bó ti ń fi ìyà jẹ ìlú náà ní fi ìyà jọba ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ni bínibí tá a bá lo èdè bí wọ́n ti bí wa ẹbọ láàní ṣe ètùtù láàní gbé ṣùgbọ́n ká gbédè káwọn òkè kí ni a fi tẹ̀lú ìdó kí ni ìlú ìfẹ́ ọ̀sẹ̀ ẹsẹ̀ òtúrọ̀ rẹ́kọ̀ ó ní a fi tẹ ìlú kan ọ̀sẹ̀ méjì òun ló tẹ̀ Ìbàdàn now ọba tí ò bá mọ odù tó tẹ ìlú Ẹdó eku ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ mọ́nìyàn ò ní fọ́ bí ọmọnìyàn awádàbí aláìmọ̀ ṣe àti mùsùlùmí àti christianity kò sí kankan tán fi tẹ ìlú kankan dó ní àwọn ìlú ìṣẹ̀ǹbáyé nílẹ̀ Yorùbá Ifá ni atọ́nà ohun gbogbo nígbà yẹn wọ́n ń gbà tí ẹ̀sìn sì wá dé well à ń tẹ̀lé pé ok eléyìí ní ká ṣe eléyìí ní ká ṣe bọ̀ ìyẹn ọ̀wá sọ pé tá a bá ti á dewé dú báyìí kò sọ pé a ti sòògùn ìyẹn ò sọ pé tá a bá ti mu sàn wẹ́rẹ́ àti dá ẹ wo òrí bó ṣe wà yẹn òrí pẹ̀lú ojú dá oyin tí èèyàn bá ní ògbóǹkangí ọ̀sà àbò ní ikú asthma tó le láì ní ìsìn kankan mọ́ ó ní bí Yorùbá ti ń ṣe é yóò parẹ́ wẹ̀lú o lè lò fọ́jọ́ mẹ́ta ojú ọbẹ̀ òdì náà bọ̀tẹ́ wòlíì tó bá wá mú òrí ní ìsìn tó bá fi sínú oyin ọ̀ ó gbowó o olóògùn ni olóṣìṣẹ́ fà á bí wòlíì ṣe ń kúléwé lọ́mọ ìjọ náà ń kúléwé à ń pe igi kan ní ẹ̀là nílẹ̀ Yorùbá igi ni bí gbogbo igi tó kù bá wọ́ ẹ̀là yorùbá sọ pé kì í bá gi oko wọ́wé ṣùgbọ́n tẹ̀yàn báyìí lọ lo oyún ní ìsìn lórí fésibúùkù bí mo ṣe wà náà ọ́ Kàsálí sọ pé láì bá gi oko wọ́wé ṣùgbọ́n láàfin láwà yìí ọba ní pẹkẹlẹkẹ kú ọba ní pokùnlokùn rọrùn tí ò bá jẹ́ bó ti jẹ́ ewé ń bẹ lórí iṣu la fi bọ̀wọ̀ fún kẹ̀kẹ́ ibi abọ́rọ̀ ara wa dé lórílẹ̀‐èdè yìí ẹ̀yìn ti rán mi sáwọn kérúkù kan wà lọ́kàn èmi náà rán yín sáwọn ọba alẹ̀ Yorùbá ẹ bá wa bá wọn sọ̀rọ̀ àgbàlagbà ní yín ọmọ ẹni ẹni ìrírí ọmọ èdè ojú tì ńlá ló ń jẹ́ fún wa ńlẹ̀ Yorùbá kọ́ba ọmọ lè rìn kọ́ sẹ̀sẹ̀ máa rò pé ẹ̀dá kan ẹ bá ń wẹ̀ sáwọn ajínigbé ti lọ àpilẹ́sì wa ń tà nǹkan kúkú ni ó bẹ́ẹ̀ lọ́jọ́ tí àṣà bá gbé ọmọ mọ́kù olú ló yẹ kójú ọ̀hún ti gbàlejò mo sọ fún ọmọ ní àwọn orí òkè wa fúlàní wọn ní ẹjọ́ wọn ṣe àjọ̀dún ni mo ẹ kìlọ̀ fún fúlàní lọ́dún yìí tá a bá yìnbọn sí màálù wọn tí màálù wọn bá wà bí a ti ń ṣe nǹkan ọ̀fẹ́ làkúgbò ọjẹ́ màálù tó bá ti kú ọ̀sọ́ọ̀tì fúlàní ni o kò ní ìdí ká fọ́ọ̀kà nídìí pọ̀ tó bá ké mẹ́ẹ̀ẹ́ kó kú è tó bá wò lójú wọn ó tẹ̀lé mi sà bẹ́ẹ̀ ni kò ní ìdí gbólóhùn ẹ̀yọ́ àwọn gbòòrò fẹ́ gbàjọba ládùúgbò mi wọ́n sì ń fọ́ gílóòbù tí mo fowó iyebíye rà náà mo lọ́mọ dáwọ́ àwákọ̀ sẹ́yìn náà mo ní níbo ìran yìí ló lórí tẹ́lẹ̀ náà n bá pe ọlọ́pàá ẹ wá ní ọ ah wọ́n ní kò róró ní ọ àṣẹmọ́lù ní ọ mo ní ẹ̀mí gẹ́ fi pọ́n ilé ni àṣẹmọ́lù náà wo ọlọ́kọ̀ọ̀gbọ̀n wò yí dágbére tí fi kẹ́rù ẹ̀ kúrò láàrin ọ̀yá ẹ̀yin fúlàní tẹ́ ẹ kó sí ti orí òkè tẹ́ fẹ́ mọ iye ọ̀rá ẹlẹ́kọ̀ọ́ igbó àti gbódégbó ntálákẹ́nu àti ìdíwọ́jú ti jí mèrè ẹ wo bí béèyàn bá tiẹ̀ gbáyé kọ́ gbáyé bí ẹ tọ́ dọ́lọ́ mọ̀ mọ́lù sixteen ló kún jọta wí ẹ kú lágbo kan òru làwọn bòròró sì kúrò ládùúgbò gbogbo ẹ̀gẹ́ tí wọ́n ti jẹ́ wọ́n sanwó ẹ̀wọ̀n tó lọ torí gbà wọ́n ń sunkún wọn ẹ wo ṣé sixteen màálù ló ṣẹlẹ̀ ó gba àwọn bíi five hundred tó kù yìí nígbà tó mẹ́fà ọba yìí lò ṣé sanwó ẹ̀gẹ́ àtàgbàdo tẹ́ ẹ fẹ́ rajà wọ́n ní àwa ò san àwa ò kú ò ládùúgbò rẹ bẹ́ẹ̀ ta bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní christianity kò ní àṣà nǹkan kan sí ẹ akàmọ́ orúkọ tí màálù jẹ́ àti orúkọ tó gbẹ̀yìn màálù màálù sì rí àfin a sì bá wí àkùnfẹ kankan ayé bí ọba ẹ̀yìn ọba wa kí wọ́n ṣe kí ni sà èèwọ̀ ni ọ̀tọ̀ sílẹ̀ yorùbá kò rí báyìí ń gbà kan èèwò ẹni tí ó bá jẹ ọba ní ìlànà tó tọ́ alálẹ̀ ní í sọ ọba ṣe di ẹni tó jókòó nú mọ́tò tẹ́nìkan wàá mọ̀ kó jókòó wọ́n wà tì ní sa kí ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo èèyàn ni kẹ́ ẹ ṣe mítìnì kẹ́ ẹ bá wa mú sẹ́sẹ̀ lé lórí atọ́lórí àtọ́ba ẹ̀mí kú ní ìsìn. ẹ wá wọ ètí mo wí ẹ jẹ́ ogún náírà kẹ́ ẹ yọ gbogbo bí ẹ bá ní ìdì bẹ́ẹ̀ ẹ̀kún wẹ́wẹ́ ẹ̀gẹ́ èmi mo lẹ́nu mi èmi mo sì fẹ́nu mi sọ àlọ́tọ̀ làṣà ọ̀tọ̀ lẹ̀sìn yóò ṣeé ṣe àníṣetì o gbogbo wa pátá lálẹ́ yìí ó máa hó ẹ́ lórí. bàbá ti ní àwọn lẹ́nu wọn làwọn lẹ́nu àwọn eléyìí táwọn wá sọ yìí ibi ọba wùwà ni ká gé lò ń bẹ̀ èwo ni ọ̀wá wúlò nínú gbogbo gbólóhùn tí wọ́n sọ yìí naturally láyé àtijọ́ eégún kan bẹ nínú ìlú wa eégún tá a wí yìí ẹni tí ń gbé a máa sọ́ọ̀dì lóru àwọn ọmọ wọn kéékèèké ni wọ́n máa fi sọ́ọ̀dì ibi tí wọ́n ń sọ́pọ̀. So à ń pè bìkan grammar school wọ́n máa ń gbé ọ̀parun dáná cross ọ̀nà ń so àwọn ibi tí bàbá yìí ń sọ ó lè gbégi lásán síbẹ̀ kó ngangan mọ̀ sí ń lo and behold tẹ́ ẹ bá fọwọ́ kan ọ̀parun yẹn ẹ ti dáràn. one bẹ́ẹ̀ bá ti ń fọwọ́ kan ọ̀parun yẹn anywhere àti bàbá yìí bá yóò mọ̀ ń bẹ̀ yóò sì bá yín bẹ̀ ẹ ṣètùtù ẹ fẹ́ kú kò sí ẹni tí wọ́n bí dáa tí fọwọ́ kan tí wọ́n bá gbé sójú ọ̀nà láyé ìgbà yẹn bó lè bá jà bó lè bá ṣe mistake ìjà tó wá lọ wọn á ní ẹ má ti wọ ọbẹ o ẹ má ti wọnú ṣọ́ọ̀bù tó kó o ẹ má ti wọ ọbẹ o ẹ má fọwọ́ kan kankan o wọ́n dẹ̀ wá wọ́n dẹ̀ sáwọn kankan fúnra olè yóò sì ru ntoko wa láwọn ibì kan àti ráwọn olè tí wọ́n gbálẹ̀ mọ́jú àwọn nǹkan tí wọ́n fi máa ń ṣe ń gbà yẹn wọ́n máa ń fìgbálẹ̀ sí i síbẹ̀ wo bí tóbìnrin kan ti fi oyin mú olè dé police station obìnrin lásán lásán. ó dùn mí mi mọ̀ kí n máa sọ̀rọ̀ débẹ̀ ìgbà ti yọ fídíò ẹ̀ sí tòsí majority wa ló ti máa bá pàdé lórí social media obìnrin lásánlàsàn single handedly ló mọ́lẹ̀ dé police station oyin ló di handcuff oyin oyin tí ń tà yẹn ló sùrù ló di handcuff ló di lọ́wọ́ that is African for you bọ́ọ̀lù wọn bá ṣe dá Africa nìyẹn so láyé ìgbà tí ìlú dáa tílẹ̀ Yorùbá dáa àwa mọ̀ ní kì í ṣe pé wọ́n sọ fún wa nítàn kò sí ẹni tí kọjá àlà rẹ̀ tí obì wa bá wà tí obì inú oko wa tó bá wọ̀ sínú oko míì àní mu. one àkọ́kọ́ wò àkọ́kọ́ ṣé obì míì wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ tó jẹ́ tinú oko yẹn tí ọba wa sóbì ń bẹ̀ á sọ pé torí pé kò sólóko because bọ́ ọba dásẹ̀ kọjá ààlà yẹn ó lè tibẹ̀ gbógun láyé ìgbà yẹn bọ́n bá pín oko fún ọmọ ìyá kan tán pín oko fún ọmọ bàbá kan àwọn míì àtúlọ́mọ fòògùn sínú oko ọmọ bàbá wọn tẹ̀ yóò sì kún ó sì tún jogún oko ẹ̀. E ilẹ̀ tán fi ń kọ́lé sí bí wọ́n fi síbẹ̀ láwọn èèyàn kan ìfi jìjà lẹ̀ wọ́n á láwọn yọ̀ǹda àwọn míì gbójúgbóyà wọn á sọ pé má dórí ilẹ̀ yẹn mọ́ mo ti kìlọ̀ fún ẹ o má dórí ilẹ̀ yẹn mọ́ o bẹ́ẹ̀ yẹn bá débẹ̀ yóò kó nǹkan kí ni ó ń tọ̀ òun ó kó ẹgbọ́n nǹkan tí wòlíì Kàsálí sọ. So àwọn bòròrò ń yọ wọ́n lẹ́nu bàbá wa lòun ò ní yìnbọn ẹ máa lọ o wọ́n ní rọ màálùú mẹ́rìndínlógún ló kú láì yìnbọn wọ́n ní gbogbo ẹ̀gẹ́ tí wọ́n fi oko jẹ ni wọ́n sanwó ẹ̀ kan tó lọ ńgbà tán lélẹ̀ tó kù náà máa kú bẹ́ẹ̀ bá sanwó ẹ̀ bíran Yorùbá ṣe rí tẹ́ẹ̀tẹ́lẹ̀ nìyẹn kí wá ló dé tá a fògbé orí wa fún kọ̀lọ̀kọ̀lọ̀ nílẹ̀ wa la ti wá ń sá fún fúlàní la ti ń sá fún bòròrò la ti ń sá fún àjínigbé àwa ń retí gọ́fìmẹ̀ntì sọ́rí o ẹni bá wù sẹ́jú wa kàn o yóò pẹ́ létí omi you are waiting for government you are waiting on a long thing bóyá federal government ló ń dúró tì o ló ń dúró de o bóyá state government ni o on a long thing ni ẹjọ́ ti ń bẹ níwájú federal government nísìnyí ṣé ni wàá fi sọ́jà kan ránṣẹ́ sí èkìtì àbí ni ó fi ránṣẹ́ sí ìlú kan lẹ́kìtì mélòó nìkan wá kó wá ọlọ́pàá mélòó nìkan kó sójú kan bẹ̀ stop playing ìlú jìlú ni yóò tèkò fa security ìlú kálukú wọn. báwọn bòròró bá wà níbì kan nítòsí ìlú yín tẹ́ẹ̀dẹ̀ mọ́bi tán wà tán dẹ̀ ń fi yín lápé tẹ́ẹ̀dẹ̀ lọ kí wọn wàhálà ilé ayé tí ń nìyẹn mọ́dìra o ikú pa ẹ́ bí àsọ̀rẹ́ mi kan ẹni mọ́dìra o ìwọ mọ́dìra o ikú pa ẹ́ ọba tó bá wù kó dira ọba tí ọba wù kó má dira òkú tí kìí ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ láti lo fì lọ́ba tí í dòdìdẹ̀ ikú ọwọ́ ọlọ́run nìkan ní pọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé àtijọ́ ikú fúlàní lókùtì wá ń ọba wa báyìí o. jẹ́jẹ́ mojókòó mi ọ̀rọ̀ àyànmọ́ kọ́kọ́ kan tí fúlàní o jẹ́jẹ́ mojókòó mi ọ̀kàn wọn àìgbélé ẹni àfọrùn rọ́kẹ̀ ilé ẹni láti ń fọrùn rọ́jù nísìn so ní kúkúrú èdè kí n má pẹ́ jù ò ní wípé ẹ jẹ́ káwọn ọba wo gbìyànjú kí wọ́n ṣe bí ọmọ ọkọ Yorùbá and again àwa afọbajẹ ẹ jẹ́ change style ẹni tí bá ti ń gbé bíbélì káàkiri jésù ni o jésù ni o jésù ni o ẹ má fọba lọ̀ wọ́n mọ́ o. ẹni ẹ bá ti rí wájú orí ẹ̀ tó ti dúdú pé ilé ń kírun ẹ má fi jọba mọ́. ìgbà náà ni ó dé ni ó sọnù pálásì di ibi tán ti ń kí jímọ̀ ìgbà náà ni tọ̀hún ó dé ni ó sọ pálásì débi tí wọ́n ti ń ṣe fellowship ilé àṣà ilé òrìṣà ní palace ẹbọ àti ètùtù wọn ń ṣe ń bẹ̀ kì í ṣe ibi tán ti ń ka bíbélì kì í ṣe ibi tán ti ń ka quran reality ní kẹjẹ ká bára wa sọ ọ̀tẹ̀yìn lọ́rùn ọ̀tẹ̀yìn lọ́rùn bẹ́ẹ̀ bá fẹ́ kílẹ̀ yorùbá ó tòrò fúnra wa lágbára wa ilé yìí sọ̀rọ̀ pé kinní kan nìsan o ẹ mọ́ da lórúkọ mọ́ sàpá o ò ti ń gbóríṣiríṣi àwọn èèyàn tó ń ti ń gbẹ náà ni náà la fi sọ pé ẹjẹ́ àgbà Yorùbá nation Yorùbá nation kọ́ Haúsá nation ni. àti sọ reality kò sẹ́ni kankan tó lè jáde kúrò ní country tá a wà yìí tí ìbá ṣe pa àfòfin tọ́ kò dẹ̀ sínú constitution wa the earlier the better you join the politics that is number one the secondly the earlier the better tá a bá tètè ń ránfọ àdìtì kókókó sí Bọ́lá Ahmed Tinubu létí kó restructure Nigeria ká padà sí regional government that's the only way kéèyàn kó sunkún Yorùbá nation láti sin the next ten years ẹnìyàn kò lè kó Nàìjíríà kéèyàn kó sunkún Biafra láti sin the another one hundred years dey play ni ẹnìyàn kò lè kó Nàìjíríà wọn bá fẹ́ para wọn tán ní east ẹnìkan kò ní dẹ́nìyàn kan lóhùn òkú ọkàn máa sùn ṣeré náà ni àwọn èèyàn ọkàn máa fẹ̀mí ṣòfò ṣeré náà ni ìlú òrukàn ní lálàáfíà náà ni ìlú àwọn tí ọba dẹ̀ fẹ́ lálàáfíà náà ni ò ní lálàáfíà tó bá tásìkò Yorùbá ó dìde fúnra lára wọn láti gbìjà ara wọn Yorùbá sì ń wojú mú kàn mú méjì wá ná ẹ mọ̀ tún mọ̀ mú kàn mú méjì wá àwọn tí máa ń tògùn nínú móòlù ẹ̀ ẹlòmíín ní tírẹ̀ láti ra o ṣùgbọ́n fẹ́ kẹ́nìkan kọ́kọ́ rà náà tó bá ti wá ń gbọ́ ẹ fún mi nìkan bẹ̀ yẹn ẹ fún mi méjì ń bẹ̀ yẹn náà sọ pé ẹ fún mi lẹ́yọkan yóò bá ń wojú mú kan mú méjì wá ná ìyẹn túmọ̀ sí pé wọ́n ń wojú ẹni tí ọ̀kọ̀ọ̀kọ́ léwájú ná tí ọ̀kọ̀ọ̀kọ́ dánrú ẹ̀ wò lásà bá a bá fi gé gọ́mọ yẹ ẹni lójú ọba kan ní bẹ̀rù ẹni o so sójoojúmọ́ náà màmá wa pa wá lọ́ba láàmà ṣàtótónu lórí facebook ṣàtótónu lórí youtube ṣàtótónu lórí social media láàmà ṣíà òkú àwọn ọba wa lórí whatsapp does that make any sense to you is that the solution no kò ń ṣe solution solution ni pé ètò ààbò ìlú kọ̀ọ̀kan dọ̀wọ́ àwọn tó wà nínú ìlú yẹn kò sẹ́ni tó mọ ilé túbí onílé sẹ́mi ni màá kú lọ́sùn ní ìsìn tí màá lọ dáàbò bò wọ́n lẹ́kìtì àwọn ìlú tó dẹ̀ wà lẹ́kìtì yìí ìlú kọ̀ọ̀kan jìnnà síra wọn wọ́n jìnnà síra wọn distance tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jìnnà síra wọn nínú ìlú mẹ́tẹ̀ẹ̀ta tí mo lọ yẹn now ìkọ̀lé sí ara èkìtì nìkan ni ò jìnnà púpọ̀ síra wọn ìkọ̀lé sí um, ẹ̀sùn èkìtì ó jìn ìmọ̀jò padà sí ìmọ̀jò wá sí kọ̀lé òun náà jìn another local government ẹ ní ọyẹ local government ni ìmọ̀jò wà. so bẹ́ẹ̀ bá wá fẹ́ fún ọ ní security mélòó mélòó lẹ́fún olùkọ́ kan stop playing. bẹ́ẹ̀ mi bá jẹ́ àgbàlẹ̀ Yorùbá sọ́rí o ọba Ọláoyè Gandhi Ògbómọ̀ṣọ́ mi ilé ẹ̀fà fi jọba mi ilé ẹ̀fà fi wọn jọba láéláé wọ́n pè èèyàn ní pásítọ̀ ẹ̀rẹ̀ fi jọba tí n bá jọmọ Ògbómọ̀ṣọ́ same day tán ti kúnlẹ̀ fún pásítọ̀ Adébóyè ní tìmọ̀ against wọn reality nìyẹn development ìgbàlódé nìkan làwọn ọba wa ń fọkàn sí ká mú lè n bá ti mú lè ṣẹ́ wá àwọn ọ̀rẹ́ mi kan àwọn colleague mi kan wọ́n wà dá lè ṣẹ́ sílẹ̀ ń bí ààbò òlù ń kọ́ sáwọn colleague yín náà ni ó bójútó àṣà ló ń kọ́ ìṣe ló ń kọ́ tradition ló ń kọ́ sáwọn ọ̀rẹ́ yín ti mẹ lókè òkun náà ni wàá bá yín mójútó ẹ béèrè kábíyèsí ọláòyè gandhi agboolé mélòó náà mọ̀ ní ògbómọ̀ṣọ́ oríkì mélòó wọn lè kì lógbómọ̀ṣọ́ ṣé wọ́n mọ ibi tí ààlà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ dé àwọn ìlú tó jẹ́ alámúlégbè Ògbómọ̀ṣọ́ sí ọba Ọláoyè Ghandi dá gbogbo wọn mọ̀ iṣẹ́ tán ṣe nílòfin nìyẹn. nínú lòfin wọn ti sọ àwọn ìlú tó ti bá yín jà rí àwọn ìlú tó ti gbé ọwọ́ ọjà wá rí tẹ́ ẹ̀ bá jà àwọn ìlú tẹ́ ẹ ti ṣẹ́gun àwọn ìlú tó ti ṣẹ́gun yín wọ́n ti ṣàlàyé ẹ̀ fún yín ọba tó fẹ́ràn lu yín ọba tí ò fẹ́ràn lu yín ìlú tó fẹ́ràn lu yín ìlú tí ò fẹ́ràn lu yín ìlú tán ti sọ̀kù fún ìyá yín rí iná ló fi wọn ti sọ fún yín ẹ ti mọ ìlú tẹ́lẹ̀ súnmọ́ àtẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí sáyà àwọn tẹ́lẹ̀ bá ṣe àwọn tẹ́lẹ̀ bá ṣe èdè àtàṣà Yorùbá ti ń parẹ́ díẹ̀díẹ̀ o àṣà Yorùbá tiẹ̀ ti ń wọmi ìtàn wa ti ń lọ problem ta ni lórí ìtàn the whole Yorùbá òun náà láti ní lórí ìlú kọ̀ọ̀kan nìsín ìjà tó wá pọ̀jù láàrin àwọn ọba nísìn ni ìjà àlàálẹ̀ ààlà ni wọ́n ń jà sí ntí dẹ̀ ń fà náà ni pé kálukú ń talẹ̀ bí wọ́n ti fẹ́ ta tẹ̀lé ẹlẹ́ni mọ́ ní fi ń fàjà kì í ṣe pé torí pé development ti débi tí wọ́n ń pè láàlà yìí development ò tí ì débẹ̀ ilẹ̀ tí kábíyèsí mi fẹ́ tà ló wà lórí ẹ̀mí wọn. wọ́n wà talẹ̀ kanra wọn wọ́n ta ọwọ́ kan ọwọ́ níbi tán ti ń talẹ̀ ìjà wà dé. ilẹ̀ Yorùbá ní láti ronú jinlẹ̀ wá ní láti ṣe àtúnṣe. as early as possible ìtìjú ńláńlá ni o ilé tó ń ṣẹlẹ̀ sáwọn ọba lọ́wọ́ yìí o ìtìjú ńláńlá ni o. brọ́dà mi kan sọ̀rọ̀ níjẹta ń pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń ní aba oko lóko bẹ́ẹ̀ ni oko mélòó lọ lába oko mọ́ nìsín aba oko kò kí ń ní karama kì í sàmọ̀ la fi ń kọ́ àwọn aba oko tán máa ń fa mọ̀ ọ́ kọ́ lélẹ́yìí tó jẹ́ pé ẹ kú sí. Si àwọn ìyá wa ń sẹkù ńbẹ epo tán bá ṣe tó bá pọ̀ tán ò lè gbé lọlé wọ́n gbé sábà oko wọ́n fògiri aba oko wọ́n fi ṣe ògùn sọ wọn ò ní wulẹ̀ rú lọlé ṣùgbọ́n mẹ́jọ́lì aba oko tá a máa ń ní kì í ní nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ o a lè rí òpó mẹ́rin lásán òpó mẹ́jọ lásán nígbà míì a máa ń lo páànù láti kọ́fà orí ẹ̀ ṣùgbọ́n um, gbayawulẹ̀ bẹ́ẹ̀ máa ń wà tá a bá sanko tán lọ́sàn-án ibẹ̀ láti rẹjú ńbẹ̀ láti wá gàrí mu lọ́sàn-án nígbà míì bíbí bá ń pa wá ibẹ̀ láti sunsun jẹ ibẹ̀ láti sesu jẹ ibẹ̀ láti sèsúrú jẹ kò sẹ́ni tí kò yàn jẹ lọ́sàn-án lábàá oko kò sẹ́ni tọ́ra ayé ẹ̀bì kan sojú iṣẹ́ la wà bá a ti ń roko lọ́wọ́ láti wá fìsú lé náà bá a ti ń roko náà láàmọ̀ yẹ̀wò sí òtí ìjóná àti mọ omi tá a fi sí gan omi tó máa ṣe sùn jiná ni a sì ti calculate ẹ̀ time tí ó jiná àwọn ọmọ sí ni ò ní calculation wọ́n á ṣe bẹ̀ wọ́n á fi yọ̀ sọ́bẹ̀ kò ní dùn ún èmi àkàndọ̀rọ̀ awíkòǹkò ọwọ́ ni màá fi fi ni màá fi sòdiwọ̀n iyọ̀ ọwọ́ ọwọ́ báyìí kò ní já kò ní tẹ̀tì o lè má dùn tán tí ọba dùn tán mo mọ ìwọ̀n tí màá tún fi sí i tí ó fi dùn bọ́ sójú ẹ̀. wọ́n á ṣe bẹ́ẹ̀ atọ́tajù kò ní ṣe é jẹ mo mọ̀ wọn tòmátò tí mo lè mú pẹ̀lú iye ata kan pẹ̀lú ojú mo mọ̀ yẹn tó lè yóò yàn mẹ́rin tó lè yóò yàn mẹ́fà tó lè yóò yàn mẹ́jọ ìlú dùn nígbà náà okó dùn okó máa ń wù yẹn lọ àyà níní tó oògùn lọ́tọ̀ lóòótọ́ ṣùgbọ́n láyé ìgbà tá a máa ń dó oògùn wò oògùn máa ń fún wa ní kìyà míì tán bá wòyàn mí gbá ní tán bá wòyàn mí gbá mí tó bá fẹ́ bá àyàn kan jà tán bá rí pẹ́ nìyẹn kéré wọn á ní sọ̀ọ́kànrin má pa ni. ìyẹn máa ń fi irin sápá ń gbà ìyá máa ń pè ní sẹ́rin ọmọ dàbí bangus báyìí òkè apá báyìí la máa ń fi sí bí mo ṣe kéré yìí tí n bá fi sẹ́rin sápá kò sẹ́ni tó dàgbà tí n lè dágbé tí n lè sán mọ́lẹ̀ wọ́n máa gbé ah, ọmọ kékeré yẹn bá àgbà yẹn wí ọmọ kékeré yẹn na àgbà yẹn o yorùbá ní ọmọdé lòun ọkàn lóògùn onígbètùgbètù ló mú lọ sọmọ ẹni tó bá ṣe sọmọ ẹni tó fún sọmọ ẹni tó fi ràn bá a bá fojú bẹ́ńtẹ̀ wẹ̀rí ẹ̀rí a máa gbé ni lọ bẹ́ẹ̀ yẹn bá fojú kọ̀ga wòkè òkú a máa kaniláyà agodongba máa dámì dọ́ọ̀kì lápá sẹ́lẹ̀ ru a sì gbèrò mi lọ. ìran yorùbá ní nǹkan àmúyangàn ní nǹkan àmúṣagbára àwa la kúkọ́ wa ló fi ogbe tó dùn fún kọ̀lọ̀kọ̀lọ̀ àwa la jẹ́ kí wọ́n rí wa fín sí finish. wọ́n wa gbé tán àwọn ọba lókùtàn wa ń jí gbé lórí ìtẹ́ àwọn ọba aládé lókù tí wọ́n wá ń dẹ̀mí wọn légbodò confidently wọ́n dẹ̀ ń ṣe wọ́n dẹ̀ ń lọ wọ́n dẹ̀ ń mú jẹ́ unknown gunmen ní ń pa wọ́n àbí ńgbà tó wájọ unknown gunmen ta lè fẹ́ mú di so does that mean pé àwọn bàbá wa kàn kúkú sàrà? tá ń kú tá ń kù tá lọ́mọ ẹni tí yóò tó kàn lọ́la sọwádìí ìgbà tẹ́yìn bá fọ́ ká tó mọ ṣáájò ó dìgbà tán bá tún jí ọba kan gbé ká ń tó pariwo ó dìgbà tán bá tún dẹ̀mí ọba kan légbodò ká ń tó pariwo till when dọ́jọ́ wo dìgbà wo àkàndàmú ni lọ́jọ́ wo nígbà wo ni dọjọ́ wo dìgbà wo àkàndá mo ní dọjọ́ wo dìgbà wo ní ọjọ́ wo lájẹ́wọ́ ọmọ ọkọ tá à ní ṣe bí ọmọ àlè mọ́ àkàndá mo ní lọ́jọ́ wo ni wọn ò ní jẹ́ alọ́bàgbé mọ́ nígbà wo ni wọn ò ní pa wá lọ́ba mọ́ ni mo pe lọ́jọ́ wo ni nígbà wo ni. Ni ọlọ́run ràn wá lọ́wọ́ ọlọ́run bá wa ṣe o àwọn aláṣekù ọba wa ṣe o ṣé ẹ gbàgbé àwọn nǹkan tí mo sọ ẹjẹ́ àyọwọ́ kí là ń kó àwọn gómìnà kó lórí ọ̀rọ̀ iye ọba jíjẹ lóòótọ́ a tán ìdí tá a fi lè yọ tán ni pé ká má bàa para wa tán wò dáadáa o kò sábà sí ìlú tí wọn ò ti ń jìjà ọba bọ́n bá jọba tán wọn á tún máa jìjà ọba ẹjọ́ wà ní kóòtù rẹpẹtẹ àwọn kan pa wọn ọgbà àwọn kan pa lùmọ̀kọ́rọ́ yín náà lò àwọn kan pé èrú ni wọ́n ṣe. so bí ọba sọwọ gómìnà ń bẹ àní mo gbà fúnra wa o lágbájá náà píìkì bóun náà ṣe píìkì ẹ irọ́ mi ò gbà á mọ̀ para wa bó bá ti jẹ́ gómìnà lọ́sàn yẹn agbára àkọ́kọ́ nu àwọn tí ọba gbà wọn á ní kan gbalẹ̀ ẹjọ́ lọ yẹn simple tó bá ti jẹ́ ilé ẹjọ́ la gbà lọ simple so lẹ́yìn tí gómìnà bá dẹ̀ ti buwọ́ lù ú ẹni tí ó bá tẹ́ lọ́rùn gbọ́gbà ilé ẹjọ́ lọ yẹn kí gómìnà mọ̀ wá bá wa fún wọn ní ọ̀pá àṣẹ mọ́ kádẹ̀ padà sí bá a ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá à ń gbé adé lé ọba lórí kì í ṣe pé ọba ń dé adé wọ orí àpèrè ńgbà tá a bá gbé adélé ọba lórí gbogbo ìlú ọwà dọ̀bálẹ̀ kábíyèsí ọjọba nu ọjọba nu kì í ṣe pé ọba dé adé wá síbi tí a ti fẹ́ ṣayẹyẹ ìwúyè mi ò dẹ̀ pé mi ò rò pé ewé àkókò ti tán lù ú wọ́n fi ewé àkókò jà àwọn ọba yìí mọ́ o. àwọn tó jẹ́ christian ló ti sọ pé no no no no no no no don't put it don't put it don't no no no no it doesn't mean anything. wọ́n á ní ká má fi nǹkan kan àwọn lórí. bá a ṣe ń ba ayé ipò ọ̀bàjẹ́ nìyẹn mo sọ kinní kan fẹ́ nìkan mo nígbà tí mo sì kéré dáadáa tí mo máa ń lọ sáàfin Ọ̀ọ̀ni dìgbẹ̀nìbí àti àkùn òsúnmọ́lẹ̀ súnmọ́ ẹni òkúmọ́ ló sòkúmọ́ láta ẹbí tí kí mọ́ pèrè pèrè kábíyèsí ọba láti gbàdọ̀bálẹ̀ ọba ọba síjú adé okùn adé síjú adé olúbùṣe the second bàbá débẹ̀ ńgbà náà ojú olúbùṣe lèmi máa ń wò pé ojú ìyọ̀jọ́jú èèyàn tàǹjànú lọ́jọ́ orí ẹ̀ máa máa dìde jàn-ín wípé wáò ọba máa wù ọ jẹ́ kí wọn náà wá láti ìdílé ọba sẹ́ẹ̀. olúbùsẹ̀ ní kárísímà ọba kábíyèsí olúbùsẹ̀ ò lè sọ̀rọ̀ kọ gbọ́ láéláé ọ̀nà olúbùsẹ̀ máa máa sọ̀rọ̀ lẹ́ẹ̀ máa ṣàṣẹ irọ́ o ẹnìkan máa kúnlẹ̀ sẹ́sẹ̀ bàbá bàbá ọmọ sọ̀rọ̀ orin ò ní jákè ẹni yẹn ni ọmọ sọ sókè. So Mm-hmm. ọba ń kí ọ mm-hmm. ọba ní kinní kan mm-hmm. ọba ní kinní kan ọba lásọdúnmọ́dún ní sàwọn àsọdúnmọ́dún ọba nílẹ̀ ẹ̀fẹ̀ àgbẹ̀ o bí kábíyèsí olúbùṣẹ́ ọba síjúadé olúbùṣẹ́ ṣe máa ń ṣe nìyẹn síjúadé olúbùṣẹ́ ò kì í sọ̀rọ̀ anyhow kì í dẹ̀ lọ sóde anyhow àwa lè sọ púpọ̀ ọba okun adésíjú adé olúbùsẹ̀ òní wà ní òde kọba mi ò ṣẹ̀ṣẹ̀ wá dé ah they no born you jẹgbẹ̀nì bí àti àkún bí ó sì káwọ́lé ọ̀pá ẹ̀rí yóò wà gbójú sẹ́gbẹ́ kan ìwọ ọba tó ń bọ̀ yìí ọmọ dọ̀bálẹ̀ bọ̀ ni ibẹ̀ mo ti rọ́ba ni mo la fi ń pè lọ́ba tí gbà dọ̀bálẹ̀ ọba ọmọ dọ̀bálẹ̀ bọ̀ látọ̀kan ni tó ti pẹ́ débẹ̀ Ọbaọkun Adesiju Ade will never stand up for anybody be it president be it governor. Bàbá ti ní kán gbé sẹ́nétọ̀ jáde láàfin rí kínní ìgbésẹ̀ lé tán máa ń gbẹ́sẹ̀ léhùn ní sẹ́nétọ̀ yẹn dá kọjá lásán bàbá níyè sí èrè ta níyè wọ́n ní eh, sẹ́nétọ̀ ni ẹ̀gbẹ́ bọ́ síta. Si ọmọ pé àpèrè mi lọ ń dá kọjá nì ẹgbẹ́ ìta láti ìta tí wọ́n gbé sẹ́nẹ́tọ̀ ni o mi ò fẹ́ dárúkọ ni o ó ṣe mínísítà lásìkò Buhari tọkọgbálẹ ṣùgbọ́n sẹ́nẹ́tọ̀ nígbà yẹn kó tó ṣe mínísítà. Ọọ̀ni ní kí wọ́n gbé jáde wọ́n gbé síta láti ìta ni ti ń bẹ̀bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló bá bẹ̀bẹ̀ àwọn tí wọ́n ń pè lọ́ba nu so ọba ti kú ní sẹrimóníà ọba kákànkágbádá lọ sí patí yẹ kọ́ náà pè lọ́ba o a ní láti change ẹ o kí gbogbo àwọn ọba aládé wọ́ọ̀dẹ̀ minimize òde lílọ wọ́n pè yín o wọ́n pè yín o ẹ má lọ mọ́. ẹ̀yin là ń bọ̀ wá kọ́rọ̀ bọ̀ wá ń bá lé ẹ jókòó sáàfin tí ẹ jókòó sáàfin yín kì í ṣe pé ká máa rí kábíyèsí níbi lọ́ńchìn ká máa rí kábíyèsí níbi wedding ká máa rí kábíyèsí níbi ìkómọ ká máa rí kábíyèsí níbi birthday you have to stop this kò buyì kún kò buyì kún àpèrè tẹ wà kò nítumọ̀ kankan reality ni èmi náà mọ̀ pé time ti lọ o but notwithstanding àwọn ẹlòmíì ọmọ bá ń bẹ̀ létà òótọ́ ọ̀rọ̀ yìí dùn lẹ́ẹ̀mejì ọba ń jó ní pati àwọn ọba máa jó níwájú eléré gbogbo àwọn táàmì yẹn mo ti wò pé àpọ́nlé àti iyì ọba ń lọ o ẹsẹ̀ yarò bàtàwọn bá ti ń jó lójú agbo wọn bá òtún wá jó síjó yorùbá mọ àtúnrà àwọn ọba kan tí wọn ń jó sí hip hop ọba máa ṣe báyìí mérìírú ẹ̀ rí àwọn ọba aládé wa kò sọ́ba tí sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ látijọ́ irú kẹrẹ ń mì. sọba tí sọ̀rọ̀ ọba òkè ń sọ̀rọ̀ téèyàn bá kí ayé ìsìn láti rí i pé ọba ń bọ èèyàn lọ́wọ́ kò make sense o it doesn't make any sense bàbá fẹ́ kí yàtà pẹ́ńlẹ́ ọba ó padà àwọn ọba gangan ní láti pọnra wọn lé. láti primary school ni mo ti mọ̀ pé ọba òkè ń dàǹtà bá ń kí wọn láti primary three ńgbà tí wọ́n ń kọ́ wa ní ìkíni um, bó la ṣe ń kí babaláwo abọ́rúbọ yìí o kí ni ìdáhùn abọ́yè bọ́ ṣiṣẹ́ bó la ṣe ń kí onídìrí ojú gbòòrò o bó ní ìdáhùn òyà yà o bó la ṣe ń kákọ̀ pé ìgbà àárọ̀ o bó ni wọ́n ṣe ń dáhùn ògùn ó gbé ọ o. bóò la ṣe ń kọ́ba kádé ọpẹ lórí òkè bàtọ́ ọpẹ́ lẹ́sẹ̀ òkè dáhùn ọba òkè ń sọ̀rọ̀ ìrùkẹ̀rẹ̀ lọ́ba máa ń mì kò sí nǹkan tí jẹ́ ọba ń kí ọ ọba kọ́ ni yóò sọ pé ọba kí ọ àwọn ẹmẹ́sẹ̀ ọba ni yóò sọ pé ọba ń kí ọ tán bá tán wà ń bí wọn ọba àwa látò fúnra wa ọlọ́run ní sọ̀kalẹ̀ látòkè láti wá bá wa tó ẹ ọlọ́run bá wa ṣe ọlọ́run bá wa ṣe dey play na we go do am by ourselves na we go do am o God don give us everything he don give us everything that is needed to make us great make our land great and advice kó tó di pé mò ń lọ gaari ti di one thousand naira o do you know as at anasoni cement ti di ti di six thousand two hundred láwọn ibì kan six thousand five hundred pẹ̀lú ọ̀kadà tí ó gbé láwọn ibì kan so mo mọ̀ pé wọn náà máa wà láàrin àwọn tí ó jẹ́ pé Bọ́lá Ahmed Tinubu nìkan náà náà máa máa ṣépè fún mo láǹfààní àti sọ fún ọ wípé the earlier the better tá a bá padà sóko láyé ìgbà táwa kéré ní tá a fi dàgbà ní légede tán gbèsè gbẹ̀lé légede tán gbèsè wájú ilé légede tán gbèsè ẹ̀kúlé tẹ̀tẹ̀ tẹ́rígbàmí láyé ìgbà yẹn atata máa jẹ inú oko wa láti mú àjẹségè sí ẹ̀gẹ́ nìkan kíyàn àjẹségè sí lára ẹ̀gẹ́ pupa a sì jẹ ní su aago níyàn a tún fi ẹ̀gẹ́ dín ìpè kéré níta bá dàgbà tiwa nìyẹn o kò sábà sí nǹkan tá a fowó rà ńgbà náà bó o bá tiẹ̀ fẹ́ fowó ra owó dà tó fẹ́ fi rajà rèé tá a bá ro légédé imú síbì la fi tọ́ fúnra wa èsì báwọn ọmọ wa ń gbádùn ní ìsìn kí ló ń bọ̀ làwa ti rí gbádùn gbádùn gbà yẹn imú síbì la fi tọ́ o bàbá ìjẹ́tán lẹ́ẹ̀kẹ́ bí ọ̀pá wa o imú síbì láì bù ú àwòrán máa gan jẹ báyìí ọ̀rá máa fẹ̀bà kan ni bọ́ báyìí gbọ́n mọ́ bó ń jalè wa jẹ́ o n tá fi dàgbà ń tiwa nìyẹn. àwa la máa lọ wú ẹ̀gẹ́ lóko àwa la máa lọ wú ẹ̀gẹ́ lóko tá a máa fi ẹ̀gẹ́ tá a máa fi ẹ̀gẹ́ ṣe gàárì fúnra lára wa kòdó bèlè mo wà lórí program màá pè é padà tá a máa fi ẹ̀gẹ́ ṣe gàárì fúnra wa á lọ rí ta lóko láyé ìgbà yẹn sàṣàlẹ́ntì kì í ní oko àròjẹ a máa ní oko àròjẹ la máa ń pè lóko etílé. ta nìyẹn sẹ́ni yẹn fẹ́ jọ èmi lórí program ni wọ́n ṣe é ṣe kí rẹ́ni tó fẹ́ pè mí o ẹ pè mí o tẹ bá ní nǹkan tẹ fẹ́ sọ o tẹ fẹ́ bá mi sọ o. ẹ pè mí o plus two three four nine zero four eight five one nine three six two sórí WhatsApp tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ pè mí sórí fóònù plus two three four nine one five one four seven nine five nine nine plus two three four nine one five one four seven nine five nine nine ẹ lè pè mí sórí ẹ̀ bóyá ẹ ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ bá mi sọ ẹ bẹ́ẹ̀ fẹ́ dá sọ̀rọ̀ tàwọn ọba aládé yìí ẹ pè mí kájọ sọ̀rọ̀ náà àwọn kan ti máa sùn àwọn kan ò tí ì sùn ọ̀sán làwọn kan wà àárọ̀ làwọn kan wà òru làwọn kan wà kò bára mu táìmù wò bára mu. bí ọba wa sẹ́ni tó fẹ́ pè mí ẹ jẹ́ mọ́ ọ lọ́wọ́. ilé tí a kún dàmú rélé mi o ilé mọ̀ ìyá ìyẹ́rú ọ̀gìn mo ti ń lọ ọ́ dáàdi àmọ́ mi alákùndà ló ń dágbére broda and sista ó tún dọjọ́ mi rìn o gbólóhùn ẹni ò bá mọ̀ pé léyà ìwọ̀fà o àṣìwọ́ o kò ríro dáàdi mọ́mì alákùndà ló ń dágbére bọ̀dá sísà o ó tún dọjọ́ mi rìn o ẹ jẹ́ sáré wo whatsapp mi ó máa ń pẹ́ kó tó load bóyá máa rẹ̀ tó fẹ́ tó fẹ́ pè mí. so a ti wà lọ́jọ́ mi o a ti wà lónìí sunday o a ti wà lọ́jọ́ sunday o that is twelve nineteen ọ̀gá o kọ́mọkùnrin ọmọ ti sùn látàárọ̀ oorun mi ò tó nǹkan náà tẹ́lẹ̀ ẹni tí bá ti ń sùn kò fẹ́ sùn nù thanks so much sir mr abikoko you are doing a great job for Yoruba nation na hereby pledge ooo oh, ooo oh, ooo oh, ooo thanks so much sir okay àwọn fẹ́ dá sí ọ̀rọ̀ rédíò station mi ọ̀fẹ́ hmm. kí n kà délé àbí wọ́n ní um, I hereby pledge one hundred thousand naira for the establishment of your own radio station. I need you to send me your bank account number, name of the account holder, and you will get the alert god bless you sir god bless you sir god bless you sir well àwọn ló rán mi létí bí mo ṣe ń lọ ẹ dákun o gbogbo ẹ̀yin tí ọlọ́run bá ṣẹ́gi ọlà fún láwùjọ àánú olódùmarè òní fi ń sílẹ̀ òní náà òní sanwó yín ọlọ́run pèsè fáìní yín ọlọ́run pèsè fẹ́yìn gan yóò jẹ́ ká ẹ lè ṣe mí lóore ẹ má bínú mo fẹ́ ní rédíò station fún ìgbélárugẹ èdè àti àṣà yorùbá náà ni so mo nílò ìrànlọ́wọ́ yín mo nílò ìrànlọ́wọ́ èèyàn five hundred bí èèyàn five hundred bá ti ràn mí lọ́wọ́ mo ti gbẹ́rù débì kan ìyẹn five hundred tó lè fún mi ní one one hundred thousand naira five hundred people that can give me one one hundred thousand naira this one hundred thousand naira kò dùn tẹ́lómi fi ń ṣe fàájì lọ àwọn èèyàn kan wà tí wọ́n lómi àánú lójú mo nígbàgbọ́ bẹ́ẹ̀ ran Yorùbá kò sẹ́yà tó ní tó lómi àánú lójú tó ran Yorùbá ran Yorùbá fẹ́ mọ ibi tí wà náírà wọn fẹ́ wọ̀ nìkan ni just be straight forward sòótọ́ ọ̀rọ̀ fún yorùbá tí yorùbá bá ṣe olóore wọn ó ṣe olóore mọ́ parọ́ mọ́ lu jìbìtì ẹ lè bóko èmi àkàndá ọ̀rọ̀ àwí kòńkó bí tán ti ń lu jìbìtì àbí bí tán ti ń parọ́ I will always be straight forward mo fẹ́ ní radio station I want to make history wọ́n ló lówó ní máa ní I don't have ṣìṣì mi lówó lọ rárá ṣùgbọ́n mo nígbàgbọ́ tó péye nínú ọlọ́run alààyè mo dẹ̀ nígbàgbọ́ nínú àwọn èèyàn mo dẹ̀ nígbàgbọ́ wípé yóò ṣe é ṣe ọlọ́run bá ń gbọ́ mọ́mọ́ ni ẹ mọ̀ kéèyàn ọmọ lòwó kọ́ ní fọkànbalẹ̀ fọkànbalẹ̀ tí mo ní ni pé ọlọ́run wà láàyè ó dẹ̀ wà lójúṣe tó bá jẹ́ pé mi ni mo fẹ́ ṣe nísìnyí mi ò lè dá ṣe gbọ́n mo ti gbé fọlọ́run pé ọlọ́run kò bá ń ṣe bọ́lọ́run ó ṣe wá yanjú ẹ̀ mọ́ o ìgbà tọ́lọ́run ó yanjú ẹ̀ kò yé mi mo sáà mọ̀ pé ṣíṣe ni mo sáà pé mo ń rojọ́ iná ní í ṣe rojọ́ ńgbà tí ó bá délẹ̀ pé tó ọlọ́run ẹ̀bí ní sẹ́rì mi rèé ìyín lẹ ràn mí lọ́wọ́ dé lágbára ọlọ́run bí n bá ti ralẹ̀ ń wọ́n sọ fún yín ṣùgbọ́n mo ti rí ilẹ̀ tí mo fẹ́ lò ilẹ̀ tó máa tó mi lò dáadáa ni tọ́dẹ̀ wà ní nice location seven million naira seven million naira wọ́n fún mi ń gbèdéke àsìkò ṣùgbọ́n mi ò ní sáré kọjá kádàrá tó bá bọ́ sí tíbẹ̀ yẹn bá bọ́ sí déédéé bí n bá wá lágbára tí gbèdéke àsìkò tán fún mi fi lọ déédéé kò pọ́ lọ́run ló kọ́dà ọlọ́run tó fẹ́ fún mi níbò míì tó tún máa but that's the best place ṣùgbọ́n mi ò kánjú so ẹ̀yin tẹ́ ẹ tẹ́yin náà fẹ́ contribute sí tẹ́ fẹ́ bá mi dá sí tẹ́ fún mi ní one hundred thousand naira tàbí jù bẹ́ẹ̀ lọ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 ó dàárọ̀ òrùn rẹ̀ lásò.